أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليه ثم لا تبدل تجد الذين عليها إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا كل إنسان بتماثل أتين بتماثل الإنس والجن والآخر بمثل هذا أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظاهرين ولو كان بعضهم لبعض ظاهرين ولقد صرفنا للناس في هذا القرآن في هذا القرآن كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى حتى تبدو لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعناب تسبغ الأنهار خلالها تسبيرا أو ترى أو ترى ولمن ولم يؤمن لرقية لرقية ولم يؤمن لرقية ولن نؤمن لرقيك ولن نؤمن لرقيك حتى نؤمن ولن نؤمن لرقيك حتى ولن يؤمن لمؤمن ولن يؤمن لرقيا ولن يؤمن لرقيك حتى تنزل ولن يؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقول نقرؤه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إلا إلا أن قالوا أبعث الله بشرا رسولا لو كان في الأمر بلاء إلى عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن المسيح إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أستغفر الله وبركاته اللهم صل على ọba àtúnṣe ẹni ọba àti ọ̀rọ̀ bàbá tẹ̀lé bàbá ti tọ́lọ́ yóò fi ọ̀láyé kó o sì tọ́lọ́ yóò fi ọ̀láyé. bọ̀ọ̀sù lọ́nà ọwọ́ àwọn ẹni tí wọ́n rí bọ̀ọ̀sù sí ọwọ́ àwọn ẹni tí wọ́n rí látàrí ọwọ́ rẹ̀ ọgbà òkè ẹ̀rẹ́ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ àwọn tí ẹni ká ilé ẹ̀jọ́ أبدا حتى الله الجهود هذا هو أفضل أن تجلسوا عمدا يقول أفضل أن ìjọ ojú ọ̀nà tó ti fi ìyá rẹ̀ lọ́dọ́ òun náà ní àwọn nínú ìrẹ̀lẹ̀ yìí ànábì ọjọ́ wọ̀sùtì kí àwọn tí wọ́n tí olóògbé ẹ̀dá wọ̀sù ọ̀dá àtàwọn tí wọ́n rán pápá ẹ̀rí wọn bẹ̀rẹ̀ mú jẹ́ àwọn ṣe jẹ́ ẹ̀sọ́nà wọn nínú ayé ara pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ti sáàtúndé pẹ̀lú àwọn ọlọ́run. Aláàdá ìṣẹ́ parí sọ́rọ̀ ẹ̀. Orí tó ń bá padà ní oṣù látàrí ọ̀la ọdún ọjọ́ ìgbà. Náà bá lè lórí oṣù, a máa fi ìrọ̀lẹ́ ọ̀tọ́ ra parí nínú. Kalau ada apa ini, saya jadi orang Ini usaha dia itu, punya ini. Dia Allah akan sesuatu dia. Itu orang orang òun lè mú kóra nílẹ̀ tó ti ẹ̀sí sí lọ́pọ̀lọpọ̀ ọmọ ara pẹ̀lú mú sákàtà àwọ̀ ara tààtà sí sákàtà náà nípa bẹ̀rẹ̀ ẹgbẹ́sẹ̀tọ̀ lọ tó dóhun pẹ̀lú tó bá wọ́n náà bá ṣe bẹ́ẹ̀ náà bá ṣe òwò lórí náà bá ṣe òwò lórí òun náà ní àlùkọ̀ náà kọ́nà ọba tó ní àádá àmọ̀ ìdí ẹ̀múwẹ̀ ìjẹ́wò ẹ̀kẹ́ lórí ayé tó bá bí àlùkọ̀ náà àti tó ti ẹ̀fẹ́ ìjọ kọ́nà ọba tó ní àádá àmọ̀ ìdí ẹ̀múwẹ̀ lórí àlùkọ̀ náà àtọ̀ lónìí nínú kẹta àpẹẹrẹ òlóòtú òun náà ní bí àwọn kòrẹ́ẹ̀tì bí wọ́n tó ń bèèrè lọ́wọ́ ọjọ́ Muhammad sọ́lọ́lọ́ àrẹ̀ọ̀sọ́lá àwọn àrùsájú ọdún ẹ̀rẹ́ pé tọ́lọ́sọ̀dẹ̀ ní ìwá tọ́lọ́sọ̀dẹ̀ ní ìwá tọ́lọ́sọ̀dẹ̀ ní ìwá ẹni wọ́n ń ti ẹ̀yẹ àti èsì tọ́lọ́ ọlọ́pàá tòun lórí wọn nínú àwọn bá gbéyàwó

àwọn ọ̀gá gbọ́ láwọn ọba gbọ́ sí ìrìnlá ìgbó ti gbé sí ọlọ́run máa ń lágbàmù tọ́jọ́ tó nínú ara wa náà ní ẹ̀dà ìyẹ́ amọ̀gbà tí wọ́n bí kó ní ọ̀wọ́ tẹja tó wọ́n gbọ́dọ̀ àwọn òṣìṣẹ́ bá ní àwọn màláìkà náà sí ẹ̀mú ọlọ́run ọba àtúntò fún wọn létí pé náà tó bá yẹ káwọ́ ẹgbẹ́ ọlọ́ àwọn màláìkà tí wọ́n máa lórílẹ̀ láti wọ́n lọ́dún wọ́n bá tó wọ́n náà lé fún jẹ́sí ní ẹ̀ẹ́dígbà nínú àwọn ọ̀gá ìwé ọ̀rọ̀ ìjọba. Bákan náà, bá fi parí ọ̀rọ̀ wọlé, òun náà ní bí ọlọ́run ọba ọlá ó ti fẹ́ lé sí ọmọ wọn mọ̀ wípé wọn bá tó ní àti ìjọba ọwọ́ ọlọ́run A máa bẹ̀rẹ̀ pẹ̀lú ayé àkọsẹ̀rẹ̀ ní èyí ọlọ́pàá pàdé ìjọba إِنَّا لَنَسْتَعْجِلُ بِالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ fẹ́ wọ̀lá ní ṣíkínà tó bá ìpé kó ṣe ìwádọ̀. Lànàjẹ̀ ẹ̀rẹ́ náà àbámúlọ̀ kí làbámúlọ̀ Àbájọ́jọ́ tó wù láàrin ní ṣe tí ọ pẹ̀lú iṣẹ́ ẹ̀yọ́ ti àrùkù ààrùn. Àbámú tó, ọba àbáṣe bẹ́ẹ̀ nínú àwọn ọ̀bọ̀lọ́wà àwọn olùmọ̀ wọ́n ní pé nínú agbára ọlọ́run dídé ń sọ àrọ̀pọ̀ àákàlẹ̀ tó ti lè pé kírẹ̀ láàrin àti ìjìnká àtẹ̀lẹ̀ ní ẹgbẹ̀rẹ̀ èyí wọ́n láti ọlẹ́gbẹ̀ ọwọ́ ọ̀pọ̀tẹ̀tẹ̀ ò lè ta níwájú ọwọ́ ọ̀pọ̀tẹ̀tẹ̀ ò lè ta lẹ́yìn

yóò ń ta àwọn èèyàn mú atẹ́kùn atẹ́kùn gbóná atẹ́kùn atẹ́kùn pupa yàrá tí a fi lè máa nígbà tó bá ti kẹyìn ayé ní tí bá lè ṣá láti ọ̀nà ṣá láti ọ̀nà jọ́dá ọ̀nà síríà àwọn ọmọ jẹ́ àwọn kan bá bẹ̀rẹ̀. Fọláyé ló sọ bí ìmọ̀tàkì ọdún ní ọwọ́ á ní nínú mọ́tàkì kan lọ́sàkọ̀ ẹ̀sìn mẹ́sìkọ́ ni wọ̀lá tí ó kọ́lù bí kápẹ́nà pẹ̀lú sí lọ́pẹ́ rẹ̀ ààyà ààyà yẹ̀kẹ́ tó tó pẹ̀lú sí mọ́ tó mọ̀ kọ́ra rẹ̀ sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ìṣẹ̀lú wa káyà wọ̀lá ń ṣí náà ẹ̀yìn ìṣẹ̀lú Tọ́bá wù àwọn ọlọ́run ọba yẹn àbájú ọjọ́ tó ń bá nígbà sọ̀kalẹ̀ fún rẹ̀ wọ́n mọ́lú sọlọ́gbọ̀ ọ̀rẹ́ rẹ̀ dáhùn. Àbákaṣẹ́ àbámúlọ̀ tó máa máa bẹ̀rẹ̀ lọ́gbà ní ìlànà ìgbàlódé Àyíkàdá ìrẹ́ Mọ̀mọ́n sọ́gbà rẹ̀ sẹ́lẹ̀ ọ̀wá lórí àtàkùn. Òní tọ́wọ́ ọlọ́run bá bá fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ń gbé ọ̀rọ̀ yíwá láti bí orí èsì máa fi dúpẹ́ pé ọlọ́run àdúpẹ́ kan ọlọ́run bá ń sọ fún tẹ tọ́wọ́ wà bá fẹ́ bẹ́ẹ̀ onírìkúra tọ́wọ́ bá ti bẹ́ẹ̀ onírọ̀ ọlọ́run bá lẹ́tọ́ gbàrà ní ṣùgbọ́n látọ̀dọ̀ olúwa rẹ ọ̀sẹ̀ àgbègbè àádọ́rin ọ̀sẹ̀ òkútílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbàtà kò wà ní kékeré tàbá nígbàtà tó kọ́ ìlú kọ́ ìdásí bí ọ̀kọ́ mọ̀ kọ́ ìdásí ọ̀kọ́ mọ̀ rárá ń wa ní nígbà wàhálà àti tàbá tó tó parí tó tó ti pọ̀ mí alìfà tààtà àti mọ̀rúndàdà àlébù tààtà jìmú agbàrí àbíwá fúnbà tọ́lọ́nà àlébù tọ́lọ́nà lókè ní jẹ́ ha àlébù tọ́lọ́nà lókè ní jẹ́ rí àlébù tọ́lọ́nà lókè ní jẹ́ rú a ìkú a ní tọ́lọ́nà lókè ní jẹ́ a ti gbé àdéhùn tó ń sọ lókè ní jẹ́ ha lọ́wọ́ dájú lọ́wọ́ ìjà àjẹ ẹ̀ka ní ha tó ní wọ́n sọ lókè ní jẹ́ ha lọ́wọ́ dájú lọ́wọ́ ìjà àjẹ ẹ̀ka ní dájú tó ní wà lókè ní jẹ́ ẹ̀dú áhàlú áhàlú dú àlẹ̀hámúlú ń pè é ṣùgbọ́n síbẹ̀ àti fún ọdún ẹ̀dẹ̀ ń dájú. Ó mọ̀ nípa ọmọdé àwọn ọmọ ọmọdé ń dájú. Ẹ̀dẹ̀ ìdí ìgbà ìlú yá. Yóò yìí ní yé ní yé jọ àwọn ìlọ. Ọlọ́pàá kọ lè gbàgbọ́ dáa padà. Àmọ́ mẹ́ta. Tàbárọ̀ kan ní bá mi yá yá fún báyìí tún lórí ọmọ tó ti dá wá tó mọ̀ ilé ẹ̀ ti lọ sí ìlú rẹ̀ máa. àánú ọlọ́run ọpọlọ wá fún ọ̀nà ẹ̀yẹ wa lórí gbogbo bí wọ́n ti dààmú lórí wa pé ká ní mọ̀ nígbà náà ọlọ́wọ́ fi yé wa. bọ́lá tó wá sí àlùkò ánì ó pè é nira fún ọ̀sán ẹ̀kọ́ sí ìkẹ́lẹ́ tó ti mú òun náà ló ti dẹ́kun gbogbo síra ayé sọ́nà bá fẹ́ tọ́ka ìlàtí rẹ̀ sánà kò sí ìrọ̀ tó sọ́nà mọ̀ lórí rẹ̀ ní àpàdùkù á ní kọ́tùkọ́ ọlọ́run ti gbé ní ìgbàgbọ́ Lórí ìrìn àjẹ́bí, láàrín àwọn ìgbàgbẹ̀ ìrọ̀.

ajá náà sí òtí ìdílé fún òtìlé dúró rẹ̀ ẹni táà afẹ̀gbọ́ nípa wọn tó yẹn gbogbo ayé ti gbàṣẹ ọgbà àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì ọgbà pé áá lọ́gbà ilé àtẹ̀kọ̀ rí ọ̀tọ́ pọlọ pípé tẹnu ọpọlọ rẹ̀ tó tó ń di ọlọ wọn lọ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì wọ́n rí pé áá bàbá yìí pé lọ́pọ̀lọpọ̀ oúnjẹ ọlọ́run bá ní pé ìdá rọ́pọ̀ àtùbáàrù bí ìná àkàdékò fáyẹ̀ ìdíṣù tí e tọ́bá wọnú ìjọ ń jẹ́ ẹgbẹ̀rẹ̀ ọ̀rẹ́ ó yí mọ́lẹ̀ lẹ́yìn ìgbà náà wọ́n ayọ̀ jáde فإن إحدى جناهين جاء وفي الأخرى شفاء ثم البريد إياه ọ̀pọ̀ nínú àwọn ọ̀rẹ́ àìsàn èsè ìjọjẹ́ wọn nínú ọ̀rọ̀ láti ọ̀pọ̀ ọ̀pá èyí tó jẹ́ àìsàn ní ẹgbẹ́ ìgbẹ̀wọ̀n omi tàbí kí ìbábẹ́ àbọ́bẹ̀ pàṣọ èyí tó dá ìsì oúnjẹ ọlọ́wọ́ láti ẹ má fi yọ ẹ ti mọ̀ ọ́ ẹ wá lọ́sẹ̀ yọ. torí pé kí n bẹ́ẹ̀ náà tó ń lu yẹ kọ́yí ìkejì náà kòrò kọ́yí. wọ́n ti ń tètè lọ àwọn òyàwó òtẹ́ àwọn mẹ́dísìn àwọn dókítọ̀ tí wọ́n rí di mẹ́dísìn wọ́n bá a lẹ́yìn bàbá ìpè lọ́pọ̀lọpọ̀ gbogbo mú wí nípa ìpọ̀jìlẹ̀ ayé ìwọ́n tẹ̀ wá jẹ́ Àjùlọ àwọn ọdún ọmọ lórí rẹ̀ ọdún bí ọ pọ̀. Ó tọ́ gan. Ó tọ́ bí tọ́wọ́ wá jẹ́lẹ̀ ó ní ìyàwó ìtọ́jú àwọn لا يكون بإذنه ولو كان بعضهم لبعض ظهيرا قل إن سمحت ìjọ àdúgbò sọ fún ọ tó ìtàgé ló ti bá wọn máa mú jọ ìdèkọ́rù tàbí ẹni tó kú fún àwọn ẹgbẹ́ tó wà láyé ní ti bá ní ọba jẹ́ ṣùgbọ́n gbà sí àlejò sá tọ́tẹ̀lé ọjọ́ láyé ní ti bá àti lè ní sùn wà lè ṣe tí èmi àtàlùjẹ̀nu bá tó pọ̀ tó lé àdúgbò àwọn àlùjẹ̀nu náà jẹ́ pọ̀ Tàbíkójọ yìí, ẹjẹ́ gbá òṣìṣọ́, yóò ìlà ọmọ ilé ní ẹ̀kọ́ wa, tàbí jẹnu ẹjú fún, kí láàárẹ́ ẹ̀ṣẹ́ àdá. Àdá rẹ̀ kí yóò tí ó lò tí wọ́n jọ gbọ́gbà. Ẹjẹ́ àpẹẹrẹ tí ọlọ́wọ́ bá rí. rí mú wọn. Ìtumọ̀ rẹ̀ ní ọpọlọwọ́ ò gbé ọpọlọwọ́ ò pé lẹ́rẹ̀ àtọ́ bẹ́ẹ̀. yìí, láti jọ ìjọlọ́wọ́ bá ti gbọ́dún ọ̀rọ̀. Àwọn jọ ọdún ọdún

bí àpáta ara wa sápáta ara wa bàbá ń pọnra wa lẹ́yìn láti pẹ̀ra wa méjì níbo ni wọ́n bá dé níbi tí wọ́n ní látà ìdénú débi oṣù látà ìdénú níbo ni wọ́n bá dé tí ilé wọn náà bá dé ní débi látà ìdénú àwọn àtúntà gbogbo látà ìjọ àwọn tuntun ọjọ́ ìwé lọ́dà tí a á gbogbo gbogbo gbogbo ayé lọ́fẹ́ ha ó ṣòwò ha ah, bẹ́ẹ̀ ha ah, ah. wọ́n làkọ́ ní sáà kọ́rọ̀ á ẹgbẹ́ ẹgbẹ́ ó ṣòwò ha púpọ̀ ṣùgbọ́n àtúnké àtọ́tọ́lẹ́mọ́ ha ọ̀wọ́ á láyé

gbọ́dọ̀ gbádùn ẹ̀jú gbọ́dọ̀ gbọ́dọ̀ wọn láti ní ìpínlẹ̀ àdá. ó jẹ́ pé nínú àǹfààní tí ń bẹ fún lómi ẹ̀bá kápọ̀ àrùn. bí sàmá wọn ní oṣù àṣàrá pẹ̀lú bí ẹni tá a lẹ́nu àbá àwọn èèyàn ti àpọ̀. gbogbo àwọn àtìwí àtìké ìmọ̀ pé àwọn tó jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ tó má kọ̀ra ẹnu lọ́jà tọ́ níbi tí èèyàn máa tí èèyàn máa pè ní ẹlẹ́dẹ̀ lọ́jà tọ́ lẹ́nu gbogbo yẹn ló tiẹ̀ ló tiẹ̀ tó fi kọ̀ra yàtọ̀ sí wọn tó lọ ahúnra rẹ ọmọ bẹ́ẹ̀ ń tẹ́ nínú lọ́pàdé ní ìlú kan mo fẹ́ kọ̀ọ̀kọ̀ láti ní tó ti wọ́n wọ́n lọ́mọ àbúwá mi ọlọ́ba ti ṣe mọ́kọ̀ra wọ́n wá wọ́n máa ń tè máa níbi èdè lágbàdà pé pé má pàrọ̀ ọ̀pá tó wà nílé fúnra mi. Ó tún àwọn ṣùgbọ́n ẹ̀kọ́ oṣù bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ oṣù bẹ̀rẹ̀. Wọ́n tó àwọn ẹ̀kọ́ oṣù. Ó ti pọ̀ jù. Wọ́n mú sí ojú gbogbo hápọ̀ àwọn ọkùnrin ẹ̀ títẹ́ ńlá ní afárá ẹ̀ tó òun ìkéwèrè ẹgbẹ́ tó wà ní mọ́tò rẹ̀ wà ẹni tẹ́tẹ́ tó ti jáde sáré lọ́pàá tó bá òun bẹ́ẹ̀ ta sọ́nù pàápàá kí mú òun ní gbogbo ọ̀nà tó bọ́tà ìsinmi kẹ́lí ní ìfàyọ̀kọ́ ọ̀wá kò tẹ́lí mọ̀ ẹ̀yọ̀ kan nínú sọ́dọ̀ pàápàá àdúgbò kan kí

wọ́n tó wá tó ẹ̀dọ́ ó lè káwọn tó ti tó ti yẹ ọmọ tó wù òkè ìjọba ọmọ àtẹ̀wé kásìkásí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lédèrè lé jágùjágù fáwọn tó jẹ́ sẹ́lá ní ìsìnkà tó bẹ́rẹ̀ òdó ó ní kìí sọ́dọ̀ náà jẹ́ ẹni ní kéwì ọ̀rọ̀ ìrìnà tí náà wọ́n ní àwọn ẹ̀wọ̀n jágùjágù àwọn bàbá wa jọ àwọn bàbá aláfẹ́ lọ́rẹ̀ ẹ̀rẹ́ lórí ìjọba wọ́n àpọ̀ ní ti tótò a máa ń tọ́ títẹ́ ẹni yóò tí ọ̀pá tí ó dé sílá ọlọ́ọ̀bọ̀ nígbà àwọn àbá ọyọ̀dájọ́ rẹ̀ mọ́ wọ́n ni wọ́n ti tọ́ ní tó tọ́ àtijọ́ àwọn wọ́n fi fi wọ́n fi ká tẹ́bí láti jẹ́ ọkọ̀ wájú ìgbésẹ̀ náà lọ́nà ìrọ́gbà ọ̀rọ̀ ìwọ̀n tó bá ọ̀rọ̀ àti ìgbésẹ̀ ah! ó ti dájọ́ ní rẹ̀ ṣùgbọ́n mọ̀ ṣọ́ ọlọ́ ọlọ́dọ̀ ọgbọ́n rẹ̀ ó tọ́ lọ́n bá sọ ìpìtà rẹ̀ ní pé yá bẹ̀rẹ̀ àdàmà kódò òsì láti ṣe èyí tẹ́jọ́ mọ̀ lẹ́bí àdàmà tẹ́ẹ̀ lọ mọ́sálásí ẹmú ọ̀ṣọ́ yìí nínú ọ̀ṣọ́ àwọn ọkùnrin òkè náà wà wọ́n ti bẹ̀rẹ̀ òdìpò dẹ̀dẹ̀ òdìpò dẹ̀dẹ̀ òdìpò dẹ̀dẹ̀ torí pé tọ́ba dẹ́kò dẹ̀dẹ̀ ni wọ́n sọ fún wa nínú pẹ̀tọ̀ nínú àwọn ṣòro ju ọ̀pọ̀ òòlù sí ṣàlá òun náà pé ìyẹn gbọ́dọ̀ fi àwọn àgbà pàdé wọ́n tàbí àwọn àgbà pàdé rí àlọ́ ẹni ọba sọ fún ìjẹ̀wọ́

ولقد صرفنا العلم في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل اولهم طبعا a ti sàlàyé sí ààrẹ a ti sọ ọ́ lẹ́kùnrẹ́rẹ́ a ti papọ̀ mọ́ òkú yọ báwọn èèyàn nínú àlùkòránì ìhun tó jẹ́ ìhun tó jẹ́ òun gbogbo ẹ̀ látàlá ìhun tó jẹ́ lọ́dọ́ ìhun tó jẹ́ wọn gbogbo ẹ̀ látàlá yìí fún wọn kódà àwọn àwọn àpẹẹrẹ wá fún wọn púpọ̀ jù tí mo lè má bẹ́ẹ̀rù àìpẹ́lẹ̀ àpẹẹrẹ lọ́wọ́ fún wọn Ṣùgbọ́n àbá àṣàrò náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n kọ́ sí ikú ni wọ́n kọ̀ jálẹ̀. Ìlà òmúra ìlú ìlú ọmọ ìlú láyà. Wọ́n lọ́pọ̀ lórí وسلم كده القرآن نطلب جهاز عندك عندي وضع ما سمع كيف الآن القرآن تقول لك أنت منطق ترى ما تسمع يعني أو تسمع يعني يعني تسمع يعني دخلنا دخلنا هذا لبحثت قليلا لبحثت كثيرا هذا ما موجودنا لكم يكون يوم أكيد أنا اليوم أكيد

Bàtà sí àwọn èèyàn tí wọ́n tẹ̀lé òdodo ìtọ́lọ̀ bá fọ́ mọ́ ọ jẹ́ àdáyé ẹ̀ka wọ̀wọ́ tẹ̀lé sọ̀wá wọ́n ja òdodo níyàn. Ìhun tó ti jẹ́ ohun tó ti fún jẹ́ wọ́n kọ́ sí ikú tí wọ́n dára fún ọ̀gá. Wọ́n wá ń tó fún wọn rẹ̀ wọ́n ẹ̀jẹ̀ lọ́wọ́ wọn gbájú lọ́jọ́ wọn Ọlọ́run pé ọ̀rọ̀ ìlú ìlànà àti àdáńdọ́ rọ̀dà láàrin ilẹ̀ àwòrán Wọ́n sọ fún àmẹ́bì lójú ayé ọ̀pọ̀ ọdún, wọ́n sọ bá ìgbé àlèmì ní fún rárá ọ̀nà àtà tẹ́kùnrọ̀ lára Ọba lè pàpẹ fúnlẹ̀, kí tẹ́lẹ̀ wọ́n máa jáde ń bẹ̀, a ní bùkátà tó rí, yẹ̀yẹ́ náà nílé orí, jẹ́ta fèrè, pàpẹ fúnlẹ̀, kí tẹ́lẹ̀ wọ́n máa tó mẹ́ máa jáde ní bẹ́ẹ̀ bá tó lè láti lè gbà. Tọ́bẹ̀ àwọn àwọn Àwọn ọ̀dọ́ ìrọ̀lẹ́ kẹta ní ìrìnàjò ìrìnàjò ìrìnàjò a ó tẹ̀kún náà dáta tàbí máa fẹ́ fún ọgbàtà ọgbàtà wà ní mílẹ̀ ilé ó wà nínú ọgbà náà igi ìdàbí èyí tí igi ọ̀pẹ́ bẹ̀ẹ́ ti dédé rẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní wà nínú àti èso ọwà nínú kí ibùdó odò kọmọ wá wọ̀ láàrin kọmọ mú omi jáde ẹwọ bí igi igi làbínú ní ọ̀tẹ́ rẹwà ẹwọ bí igi ìyàbí ọ̀wọ́n ti dá tó kò ní fọ́pọ̀ fún ọ Olówó nígbà ọ̀sọ̀, ẹni tó ṣe irrigation nínú ètò rẹ̀ nínú rẹ̀, ẹni tó ṣe irrigation sínú ètò ìnẹ̀bí ẹ̀ ah olówó ní ọyá bàbá lè ṣe bẹ́ẹ̀ ìyẹn lè gbọ́gbọ́gbọ́ ṣùgbọ́n ọkọ̀ tí ó ṣì tó ń gbé ti olóṣì rẹ̀ aláìmírẹ̀ alòmìnir fẹ́ tàbí àwọn ohun ìtàn أو نسكن السماء كما أنعمت عليها بسفر أو كفي بالله والملائكة أو نسكن السماء أكيد أبو بابو سما يقول يا زلمة فما زعمت علينا بسفر علينا جنبوا تنسى ọlọ́run jáde ìdáṣà náà ò bá tọ́jú ìdáṣà náà ò bá tọ̀rọ̀ jù kó òkú ní ohun ìdẹ́dẹ̀ náà ọ̀fẹ́ fún sọ́mà ó kú ìyàjù lẹ́lẹ́ ìyàjù wá lórí bóyá tọ́ bá ní ìyàjù wá lórí bóyá gbọ̀ ọgbọ́ àwọn ọmọ ẹni ìyàjù láà àti ọlọ́run ọmọ ààrẹ tó ṣe ẹ̀rọ ní nàìjíríà gbúdọ̀ ọ̀pọ̀ ìwádìí àti àwọn màláìkà tí wọ́n jẹ́ ọmọ rẹ̀ lóbìnrin wọ́n fa wọn náà wà ó lẹ́ta lọ́kùnrin wọn láti ìgbẹ̀ yẹ̀yẹ́ ni ó kí lọ́ fa ọ̀rọ̀ yìí apájú tẹ̀lé ti ọ̀rọ̀ ìwọ́pọ̀ tó ìtàn tó wà sí àfà ọmọdún ká ìtàn tàbí sáàdà sọ nípa ìtẹ̀yìn òun ní sàlàyé pé alákùnrin ti lè ní sírọ̀ òun lọ́wọ́ ó ti ti jẹ́ ìgbàgbé tó ti lo ohun tó pọ̀ tí wọ́n yí ẹ̀ ọ wá gba ọ̀rọ̀ látọ̀dọ̀ ní kírímà ìkírímà sọ pé àbẹ́nà àbá òun lọ sọ pé wọ́n túbà àti ṣéyíbà àwọn méjèèjì jẹ́ ọmọ ọba lọ́rọ̀ láìsí àti aṣíwájú olùkọ́lé olùkágbájú àti súnmọ́ta bọ́nà aṣíwájú àti wà lẹ́nì olùkọ́ gẹ́rọ àti àbájáre ìṣá àti àbíláì bọ́nà àti òmáyà àti nígbà tí ó ìdájọ́ ilẹ̀ olùkọ́ wọ́ pàkọ́lá bá lọ sí bá apákàrà apákàrà ìpé tí bá ń rí láàmú ọmọ ní sọ pẹ̀lú mú ẹjọ́ ẹ̀ ti kẹ́kìdé ọlọ́ bá mọ́ ọmọdún sọ wọ́n mọ̀ sọ mú kí wọ́n lọ bá ní bá ń fà átàtọ̀ átàtọ̀ ìdàrú bí títí tí ẹ ti bá láwùjáre bàbá ọkùnrin ilẹ̀ yìí wọn ni àṣírọ́ ìkọ́ nígbà wọ́n ti sábà wúlá kàdé ẹ̀jẹ̀ wọ́n àwọn èèyàn ọlọ́lá àwọn èèyàn jàǹtẹ̀jàǹtẹ̀ nínú ìjọ rẹ̀ Muhammadu wọ́n ti kọjọ wọ́n fẹ́ bọ́ sọ̀rọ̀ bàjá àwọn ọ̀ṣọ́ ló bá jẹ́ àgbà àdọ̀sọ̀rọ̀ Oúnjẹ́ ọlọ́pàá sáré wá, ọwọ́ yẹ tó máa lẹ́wọ́ kọ́ ní dáadáa yàtọ̀ sí amúlì sí ìbàdá. À àbúkì tí wọ́n ní ìwọ̀n tó fẹ́ ní fún ẹ̀sìn wọn nínú òdodo. Tó fi jẹ́ pé lórí ogbò kan náà lẹ́bí náà máa. Àfi wọ́n bá ti mọ̀. Ọ̀ká náà rẹ̀ ní àkàrí ìtọ́jú. Oúnjẹ́ ọlọ́pàá ti máa ń gbìyànjú dá. Ìfipò oṣù títí máa ń bá wọn sọ̀rọ̀ gbogbo ọgbà látàjẹ́lá tẹ̀lé títò tó wájú ọdún náà wọ́n lè bọ́rọ̀ sí wọn sí àkọọ́lù wọn lọ́sẹ̀ ya Muhammadu rẹ̀ Muhammadu nínú ohun táni ní máa fi mọ̀ pé nínú kọjá lára oko ìbọn máa gbà fún ọjọ́ tó ya Muhammadu àwọn tàbí máa ń tètè mọ̀ sí lára oko lélẹ́ wọ́n mọ̀ pé àgọ́ rẹ̀ lójú ó fi ya Muhammadu tàbí bẹ́ẹ̀ kọ́ ọlẹ́ta ní kọ́mọ́gbẹ́sì láà ọlẹ́tẹ̀lẹ̀ nígbà kan Rasulullah yá Nabi Allah àwọn ìdí omi àwọn tàbí omi wọ́n lọ wọ́n yá Muhammad ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀rọ ọgbọ́n yá Muhammad tí wọ́n ti wọ́n lé tó fi jẹ́ pé bàtí ti ìlú wa tó ní kó yá Muhammad àti ìrìnàmì ìdá ó ti wọ́n ah, ah, ni wọ́n fi sọ pé á ah, ọ̀lá nítorí tó fọ́tọ́ dáadé àmá ṣùgbọ́n yá Muhammadu yẹn ló fi wọ́n lé mọ́ lábá ọkọ̀ ni wọ́n lé láyé Muhammadu gbàkàdá àtúndé lọ́dọ̀ àwọn lábá òun ló fi yàtọ̀ súnmọ́ yá ti fi yán náà yá ti á ń ta wọ́n mi tó bá bẹ́ẹ̀ pọ́n lé ní ti ìyáàdì àǹtà wà ní ìtumọ̀ rẹ̀ tí bàbá mi ní kí n fi ọwọ́ ìyàn sí ìyá sí ilé ìjọ ní ìbẹ̀rẹ̀ náà mo yìí tó ju wọn lọ wọn lè yẹn ti àkókò rẹ̀ ṣùgbọ́n bá wọn ní ya Muhammad tó ìyá Muhammad nínú àtàlẹ̀bà á fún ọ̀rọ̀ fi jókòó tó rọ̀ afẹ́bọ láwíjáre

àkọ́dé ṣẹ̀tẹ́ǹtẹ̀lẹ̀ àbá àwọn bàbá wa ò ń bú wọn táà ní ẹjọ́ máa ń bú sàn fún ẹgbẹ́ ẹni o àwọn bàbá wa ò ń bú wọn wọ́n ìgbà tí ẹ̀sí wa ò ń bú ọ̀sàfẹ́fẹ́ àṣẹ àwọn ọlọ́pọlọ ń fẹ́ inú wa oníwọ́gbọ̀n inú wọn ò pé lọ́pọlọ tí ẹ̀sìn lọ́dọọdọ pàtẹ́ bá sí lẹ́rẹ̀ẹ́ òkúta lọ́dọ́ síwájú sáà

ọkú wa yẹ́lẹ̀ yẹ́lẹ́ ọmọ bá fi àmì ìtàbí ìlà ọmọ lè fi ìtàbí òfin ìmọ̀ bá ìdílé ọmọ rẹ̀ kò sí ìjọba bàjẹ́ tó ní káàdọ̀ fún ìpè ìgbàjẹ́ àti bó ṣe pé inú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láti. kàyín kú tàbí ìmọ̀ ọmọ ìdí tàbí ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ tó bá yẹ kó tó tó mú wa ní ẹ̀jẹ̀ tó. fi ìmọ̀ rẹ̀ bí dúkìá náà wáyé jàmánà lákàtúntà mo

ẹ̀kún tó torí inú mọ́lẹ̀kẹ́ tó bá ìfẹ́ ọba lọ fẹ́ jẹ mọ́lẹ̀kẹ́ náà tààlẹ̀ àti ìjọba lé wa lórí àyíká náà rẹ̀ lẹ́dí yàtí ìkàrí yìí yàtí ìkàrí yàtí ìkàrí ọ̀hún kọ̀dù kọ́lá bàtàlẹ̀ ṣùgbọ́n àrí tó ń tún wà ń bọ̀ yìí ó ti fẹ́ yí olórí ìbí ìtún wà ń bọ̀ lójú tí wọ́n àlùfẹ́ mú kẹnu wọ́n pè àlùfẹ́ tí wà ń bọ̀ yìí gọ́lá bàtàlẹ̀ ojú onílà àtàyè ọ̀kánù sàmúnà tààbí àmìlẹ̀ ìsinmi láìsí wọ́n gbà pé ohun tí ìmọ̀ wọ́n látọ̀dọ̀ àwọn àlùjẹ̀nú ni wọ́n ń pè ní ọba yìí àlùjẹ̀nú tó wà ń bọ̀ yẹn ó dà ìpò ìbẹ̀ yí orí ẹ̀ fàbùkọ́ máa ká nàìjíríà àdìká tọ́mọ wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀tẹ́ ní ọmọ wọlé ní bá lè kó owó dúkìá wájọ wọ́n bá tọ́jú ẹ̀

ìsírí ọ̀nà lọ́wọ́ ní lẹ́yìnmọ́lá sáré ìsírí ọba lọ́wọ́ ní ọbẹ̀ tó ọba ọbẹ̀ tó kọ́ ọba ní ọbẹ̀ tó ọba ọba ní ilé ìfowó ọba ọba tó ń bẹ̀rẹ̀ sílẹ̀ ìfowó sílẹ̀ ìfìjẹ́ láàrin wọ́n ń sọ̀rọ̀ àbẹ́jẹ́ ní dáadáa ó ń sọ sínú àkàlẹ̀ fún mi títà lè wọ́n wà ọ̀rọ̀ ní àná àkúnlẹ̀ lọ́kùn bàṣírí wọn lẹ́bí ìpàmílẹ̀ tẹ̀lé ìjọ́rùkùnrin nílò òdòdó bákan náà fi ويبلغكم لما تخطب رسالات ربي فإن تقبل منه ما تنفقكم به وهو أصلكم في الدنيا ولا تتبع أمور أريد أن يكون ذلك يوم القيامة وعنده أمور ولا يحصل تبقى لك إن تسرور أخرج الناس قد يلوم حتى يحكم الفرق بيني وبينك عندما أقول من دجال حياتي يجوز إذا أو كما قال رسول الله صلى الله عليه وسلم بكفر كذلك النبي طبعا قال يا محمد يا محمد فإن كنت غير قابل منا ما أردنا طبعا كنت في الوجه لا قد علمت أنه ليس أحد من الناس أضيق بنا بهدا وقضالا ولم أشد أيها مثلك أنت أواقف آه بعض ما جوعت أعرفك káyé fún ọmọ ọjọ́ ayé fún ọmọ ọgá a sì rí pé àkọ́kọ́ àbọ̀ jẹun ẹ̀ náà kò sí pọ́ láàpájọ àyíṣẹ́ káàkiri ìgbésáyé yẹn lè kókókó ìgbésáyé rẹ̀ lè ọ̀sán àwọn ìlànà ẹ̀rọ pàdé ọjà káàkiri olúwa rẹ̀ lẹ́yìn tó bí ọdún lé pẹ̀lú tó bí ọdún lé فليفجر عنا هذا الانتباه حتى قد يقطع منه تطلقي قلت لي ولو tọ́bẹ́ fọ́lọ́wọ́ bá rẹ̀ wọ́n ni yẹ́kù tuntun lánàá ìdí dáadáa pé ah, ó lásìkò àgbà fún ní pé ìlú wọ̀ ikú bá wá sí ìdí ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n ni yẹ́kù tó rọ̀ bí àìníhàrù ṣẹ́m wọlé rà káwọn ìṣẹ̀lẹ̀ kóòdù ọmọ àtọ́rẹ́ ìṣẹ̀lẹ̀ mọ́tò ọ̀fẹ́ àbáyà ó nà tó bá tún lè di sọ́rí ọlọ́wọ́ àlọ́bà méjìdè nínú àwọn bàbá wa tó ti lọ ọ̀fẹ́ gbọ́n wọn. òníyẹ́kùn bí mo àbá àwọn ìjẹ́fà àpòlánà nínú hàn sọ̀tún ìbùnú kìlà sọ́yìn ìbùnú kìlà afẹ́gbẹ́gbẹ́ nínú àwọn bàbá wa tó ti lọ kò sọ́yìn ìbùnú kìlà nínú àwọn bàbá wa rẹ̀ ká àmúṣe bàbá yìí afẹ́ fúnìyẹ tí wọ́n gbé nílé fàyínà òun bá ṣe lódodo ẹ̀dá ní lájọ́ pa rẹ̀. Anuhun Amadọ̀kọ̀ Amadọ̀kọ̀ Owó àgbà rẹ̀ ọrụ rí ẹgbẹ́ ó ń pè ní pèsè rẹ̀ tó dodo ní àbẹ́wá ara Tọ́jú ara rẹ̀ ká. náà máa ń ọ̀sàkùnrin. ń lè fi وعرفنا به منزلتك بدنا أقم قلت حلول الله أما وأنه بعثك رسولا كما أنت تسجد إلى الله فقال له رسول الله النبي يقول من بهذا يتمكن بدي كل ليك تنبيه إنما جئتكم من عند الله بما بعثنا إليه من بلا تدعو الله وبال فلم تكن بدي كل فقال بلغتكم ما أرسلت به إليكم kébòókò ìwọ̀n mẹ́sìn tí wọ́n ní fún yí fàyí ìjọba lóòrùn ọwọ́ ṣíṣù àwòrán títí jẹ́wọ̀lá tẹ́bàtà orí lọ́jọ́ pé láyà jẹ́wọ̀ àgbéyàmà àjẹ́wọ̀ ìlú wa láyà àpapọ̀ tó mọ́ lọ́ta tó ń fi ṣúrù bí ámọ́lúlá láti ọlọ́run láti ṣàyà àkùnà lọ́rùn lẹ́yìn wọ́n mẹ́rin tí lọ́nà ọgbọ́n ń dájú ara rẹ̀ àgbé قالوا tọ́bá ń sókún bá wá lè lọ rẹ̀ kò èsè náà ọjà tọ́ rẹ̀ fúnra rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ̀. wọ́n sọ̀rọ̀ lọ́pàá tàbí ọba tàbí kan ìṣòṣìbò sọ fún ọmọ ọba rẹ̀ bọ́ bá sọ wá látòkè tán mọ́láfíà àláìsà ẹ̀ tí wọ́n sọ pé òdodo ni Muhammadu sọ òṣìṣẹ́ yìí abẹ́. bìmọ́ àjọkù pẹ̀lú tó ń sọ yìí ọ̀yọ̀rọ̀ ọ̀sẹ̀ wọn náà yóò وتسأله ويسأل لك الإسلام فكنا هو بعد لو رجع أسي أبقى وبني وبنوزا أسي أرقى وقصورا أتوالى من ذهب وفضة إذا كان بوجة صدقك ويبنيك بها أما نراك تبتغي فإنك تكون من الجوع تمشي معاه كما تمشي ṣùgbọ́n èyí tí ń pa rí pẹ̀lú wọ́n ní lọ jàbá rẹ̀ tí wọ́n ní lọ ọ̀rọ̀ kí bá rẹ̀ wọ́rọ̀ kí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò ti wà ẹ̀ agbọ́dọ̀ ọlọ́run àwọn tó sọ bẹ́ẹ̀ ọlọ́run gbogbo mi ìdè sí ìsúpẹ́lẹ́ láti mọ́ bá àbá àbájú bàṣírò wọlé ní ọlọ́run bá tó ìdè lónìí fún ilé àtọ́lùkìlà fàyín sẹ́kùbà lè máa jí gbogbo méjì jẹ́ká kan ọmọ mú wa ọwọ́ àti gbogbo mi ti ní ọwọ́ yàtọ̀ tó bẹ lókè ọdún náà jẹ́ bẹ̀rẹ̀ fìyà fàyín sẹ́kùbà lè àtẹwá látẹ̀dọ̀ láàrin ìgbìmọ̀ wọ́n ti lọ pé wọ́n á sì tún sàmà pàṣẹ fún sẹ́nu kọyà àmọ́ ọ̀rọ̀ sàmàlùdà gẹ́gẹ́ bó sì máa ń sọ tí a yàrá pàtà yìí ń ṣe ara pàtàkì tọ́ba wọ́n lọ́wọ́ pé ó lè fún àtẹ́mẹ̀ ya ẹ̀sọ́ náà ń ṣàpà bó ti máa ń wù lọ́ fún kọ́ àtẹ́mẹ̀ ya fún wálé wa lórí. ọbẹ̀ ẹ̀yìn kọ́ àwọn òkèèrè àwọn àdìgbà àwọn àdìgbà yìí àwọn ti láyé ìtẹ̀rí wọ́n nípọn bí wèrè wọ́n nípọn láyà sí ibi tọ́jọ́ wọn balẹ̀ sí jẹgẹ̀dẹ̀ rí wọn lọ́nà ẹ̀mí àwọn tó lọ́nà wọn bá wọn láwọn ilé ìtì lọ́nà wọn tó tó tó wọ́n bá jẹ́ wọ́n ti ní okùn tọ́lọ́ wọ́n mọ̀ bọ́lọ́ wọn bá ń bẹ̀ tó gbọ́lọ́ wọn bá ń bẹ̀ wọ̀ láti sàásà mú ọlọ́pọ̀ àfọwọ́ ọdún àbúrò àbúrò àbúrò tó jáwa sí ọ̀rọ̀ pé àwọn tó ní ẹ̀fà tí wọ́n pé ta lọ́dá sẹ́yìn àti Jésù. Àmọ́ òjò ọba ń rẹ̀. Sáàdì ajé ah, wọ́n ti di òun náà tó ní ní ọlọ́run. Ṣé ah, ṣe pé ó ti sáà rọ̀ mọ̀? Wọ́n máa tẹ́fẹ̀ẹ́ tẹ́fẹ̀ẹ́ wọ́n ni mọ́rá pé wọ́n sọ lórí bí níbẹ̀ ni wọ́n ti ní pé òun náà ti lọ́lọ́run àwọn tó ní ìṣe ṣùgbọ́n wọn tàbí wọ́n pàpọ̀lọ́ wọn dáhùn ìrìnàlẹ́sọ àìsàn mọ̀lẹ́sẹ̀lẹ̀ ní ẹ̀sẹ̀ náà ti wọ̀ tọ́bátọ́ wọn ọba bí wọn àwọn tàbí tálẹ́ntì sọ ìkẹkalẹ̀ látòkè sẹ́nà àti ní ọlẹ̀ wọ́n sọ ní pé ó láwọn tó ẹgbẹ́ àwọn èèyàn sàkàtọ̀ ṣùgbọ́n àwọn tó ní ọkọ̀ tí ó lè nígbà àdẹ́bí orí pé àwọn òlè pé ó ní kí ọ̀pá ìyá àìná lánàá nílẹ̀ lẹ́gà nígbà àjẹfà ààrẹ gbọ́ọ́gbọ́ àgbàdì òkú dárí ìgbà tó kí Bàbá ọlọ́lá wọn jùlọ sọ, lẹ́yìn tó jẹ́ àdébẹ̀lẹ̀ lọ́ọ̀ ń sáà àwọn àdébẹ̀lẹ̀. Ọlọ́run bá gbé nílé, tó bá kú yóò dé, فقالوا يا قالوا يا محمد أما عجل ربك أن تنزل معك سوى ثم أقول لبا النجي نسألك أما سألناك عنه تواجه سير يوم أفا تنبيون ونوم أبا بيولوم أبا نسلم من سماء نسلم تواجه سير موسى في لوري علي ما بيولي تجولوم أبا بيه ويقدم إليك ويعلمك ما تراجعنا به اللهم قول ما ظفر ويخبرك ما هو قاله في ذلك إلا لما قلت له يولي طول زمان إذا أنا أبي وما لك ẹgbẹ́ rahman lọ máa ń pè ṣe aláàrin ààrẹ tí àánú rẹ̀ mọ́rún ó tí fún mi ọ́n ṣẹlẹ̀ ó ti wà bọ́ ọ̀fún máa ṣẹlẹ̀ àṣínú gbogbo mọ́ta yìí wọ́n máa wí bẹ́ẹ̀ lórí tí kọ́lọ́wọ́ tó sọ wáyàtà tó fi wá débi pé áwùjọ fún náà dáadáa bẹ́ẹ̀ علينا بسلام قلت سبحان ربي قلت سبحان ربي هل كنت إلا بشرا أو يكون لك بيت يا محمد وليد كان من سخرك ilé tí wọ́n fi bóòdì kọ́ tí ò lè tọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run abẹ́rẹ́ adẹ́rẹ́ agbólé gbọ́gbọ́ àrùkọ wà nípò ọlá

fún rúfíà fún kòránì tó ń kàyẹ ọ̀pọ̀ tó ń palẹ́ gbà gbọ́rù ọ̀rọ̀ rẹ yé tó ti yẹ ká gbọ́ yé àmì ń ń torí ọkọ̀ tó ń pa àti ọba tó ń mọ̀ òkè sánà lọ ń síra ọwá bẹ̀rẹ̀

ọmọkúrò ọlọ́run ọba àti alẹ́kùn Mo ti gbé jíjẹ ọba tó ń tí ni mo ká ìgbà jíjẹ wá ń sọ yìí. Ṣùgbọ́n jíjẹ ọlọ́run ọba tó sọ pé Thank you. Àwọn ènìyàn ilẹ̀ Muhammadu, ó lè gbọ́ta ní ẹ̀yẹ́ òye ìpọ̀ lọ́pàá àwọn ènìyàn. A ní ọmọ ẹ̀rú títẹ́ tí wọ́n sọ ọ̀sọ́ ọ̀sọ́pọ̀lọ̀ lẹ́yà ìdí jẹ́ ìjẹ́ ìjàtọ̀ ojú ọjọ́ ọ̀rọ̀ tí wọ́n ti ṣe ìbá tí ṣe àlùkọ̀ á tí ṣe àjíjí tí ṣe àmọ́ tó wọ́n fún ìmọ́lẹ̀ Ilá àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ Àbẹ̀ wà nígbà ìrìn ọlọ́run abára bí ìsí wa lọ́wọ́ àti lójíṣẹ́. Èèrè tààmọ̀ bàbẹ́ àmọ̀yẹ́ àádọ́ mẹ́jà àádọ́ pàdé ń gbòrò ní òun lọ́wọ́ àti lẹ́lẹ́jì. Òdè jẹ́ fóun ni ó lò sí bẹ́. Wọ́n tún sọ tẹ́lẹ́lẹ́ tábà tí ẹwà sí ní ìgbẹ́gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ Wọ́n ní pé àti ìjọmọ́ lágbàá pé láàrín lé ní pàdé ara wọn, ọ̀fẹ́gbà ṣùgbọ́n ọ̀fẹ́gbà ẹ̀wọ́ bá jẹ́ àwọn ìtàlá mọ́kọ̀ ìgbọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ ìgbọ̀nà pé ní ìyọ́pù ọmọ ìpìlẹ̀ ìrìnká ní pé láàrín alákọ̀ọ́wọ́ ó ń láwọn ó ń láwọn ọlọ́run ní pé ó ń láwọn máa ń pè láàrín ìgbà ìgbà ìgbà ملائكة ملائكة يمشون ثم تتعلم واسم وعلم ملائكة يمشون سيري دوري لك مطمئنين سيري تجنان سبايك ملائكة ثم تقول واسم ثم تقول ملائكة يمشون سيري دوري لك مطمئنين سيري تجنان سبايك

èyí ẹgbẹ́ títẹ̀ ìdẹ̀gbọ́dẹ̀ láàrín túmọ̀ rẹ̀ ẹni tẹ́ tẹ́ni tọ́jọ́ nípa ara nílẹ̀ ẹmọ bàbẹ̀ ẹmọ yẹ́ ẹmọ tó ti nílé òbí ti nílé oníjẹ́bẹ̀ máa ń dá ọmọ àpọ̀wúrì oníjẹ́bẹ̀ òun fẹ́ lórí ìlú lẹ́sìn ìgbàgbé sábí ní orúkọ náà ilé yìí ajẹ́kọ̀ọ́ jẹ́lọ́jẹ́ látọ̀dọ̀ ọba tó lọ ìsìn sọ̀rọ̀ náà nílẹ̀ ilé ó ti yàtọ̀ sí ìgbà ọmọ ẹlẹ́dà bẹ́ ẹ̀ ẹ̀rẹ̀ bá pàdé ìyá lẹ́sìn tó mú mẹ́rin lọ́wọ́ lọ fún àwọn ẹ̀kọ́ máa ìlú mi wọ́n máa rẹ̀ pàdé tí wọ́n bá jẹ ìwé tí wọ́n sọ ní kàmẹ́ta láti ṣe lọ́nà tó tó ti jẹ́ ìkọlù tàbá ìlà ìgbà tó rẹ̀ ìlà ìlà ìlà ìlà ó ti tó ọlọ́run bá tó lórí jẹ́ láàrin ọmọ ìrọ̀lẹ́ àti ẹ̀mí rẹ̀ẹ́sì ọlọ́run bá tó lórí jẹ́ àtàyí bẹ̀rẹ̀ ó tó lórí jẹ́ láàrin wa ní pé lóbèrè òṣìṣẹ́ ìjọ jẹ́ ìsìnkú sọ pé tọ́lọ́run bá ìsìnkú ọlọ́run kò ní sọ nítorí pé bóyá tẹ́lẹ̀ mọ̀ títọ́ tọ́lẹ́nu ní nítorí ẹ̀ ń jọba gbàgbọ́ gbàgbọ́ اللهم اغفر لنا جميعا إنه كان إن الله ليس الله كان للعباد حجة ويروى Bàtíra ọdún ìgbìmọ̀ ṣe, gbogbo ohun tí wọ́n ti lọ́lọ́wọ́ bá rí ọdún ìlọ́lọ́wọ́.

wọ́n bá ṣe fàáfà lọ́dọ̀ àlejò Muhammad tó ń sọ́lọ́ ọ̀gá ní pẹ́bọ̀ ìwọ́n ti pa tó níbi mo ju àbújá ní láàpá níbi fáwọn kẹfẹ́ yìí ló wí ya àwọn àbúrò sí láàrú ní àwọn àbúrò sí wọ́n wá sọ fún pé òṣèlú ló ń tọ́jú òní ah! àbújáde ní gbogbo kò ní rírẹ̀ kò ní rírẹ̀ gbogbo ẹ̀ lọ́tẹ̀ tẹ́nẹ̀ làwọn gbogbo gbèdè tọ́mà ní pé ìsìláàmù báwo kò ní gbé ah! wọlọ́lá àti lọ́wọ́ padà lọ sí ẹ̀sìn ọlọ́run ní bẹ̀rẹ̀ sí wa ọkẹ̀ máa sọ ọwà ló ṣe ìsìláà olóńgbò ló ṣe ìsìláà lọ́nà ó lọ pa ní ìsìláà ó lè rí wà ó lè rí wà ó kí lọ́lọ́wọ́ bá wínú sọ́ọ́ tó sọ́ màá inú sọ́ọ́ tó sọ́ kí lọ́lọ́wọ́ bá wínú pa nípa ìsìláà لا حول ولا قوة إلا بالله ماذا قال الله سبحانه nígbàrí tí mo náà rí tọ́lọ tó rí ẹlẹ́ta àti kí ní tọ́lọ ọbọ̀ ti sàmọ́lẹ̀ ọ́dà tí èdè rí ọkọ̀ òṣèlú tó lè ṣe ọlọ́ọ̀bọ̀ bá lè jẹ́ ọlá ní Ìrìnlọ́nà ليطفئوا نور الله والله يؤمن والله يؤمن نوره ولو كره الكافرون. أتكلم يا الله الله إسلام الله الله Ọ̀làwù sẹ́rí ààrẹ ọmọ ìrìnlẹ̀ ní ràkàkì àti ẹ̀sìn olóró. Ìyí ni yóò lọ. Ìyí ni yóò Ọlọ́wọ́ ọ̀tọ̀ ọ̀tàlẹ́ ẹgbẹ́ ìgbà náà jẹ́ èyí tí ó rà wọ́n láti ní Ọlọ́run fẹ́ ní ìdámọ́ orí gbogbo ẹ̀kọ́ tó mọ́ pẹ̀lẹ́ sí. Ìyú sí ọ̀rọ̀, aláàrí ìlú ìhì tó gbogbo orí mọ́ pẹ̀lẹ́ sí. Ìdámọ́ orí, wọ̀dà òṣèré ẹ̀rọ ṣe oóòrùn. Wọ́dà rẹ̀ lẹ́kọ́ ẹ̀ṣẹ̀ dàbí ẹmà tí ó lọ ẹmà tí ó gbé ní ọ̀jọba tí ìbí bí ọmọ báyìí wọ́n tún yọ bí i á tẹ̀ wájú wọ́n tún yọ bí i gálà Wọ́n bá tún sẹ́lì Islam bèèrè, ọlọ́mọ̀bà rẹ̀ tó fún bẹ̀rẹ̀, ọmọ ìsàmì ẹ̀rọ wa ó, ìjọ́ ìrìnlẹ̀ láyọ́. لازم يقولون لك تبادل عن رسول الله تعالى أقول قول هذا أستغفر لكم لا إله إلا الله